محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في كتاب قلت يا رسول الله إني امرأة أشد ظفري أشد ظفر رأسي أفأنقضه لغسل الجنابة وفي رواية والحيضة قال لا إنما يكفيك أن تحثي على رأسك عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم إني لا أحل المسجد لحائض ولا جنب رواه أبو داود وصححه ابن خزيمة وعنها رضي الله عنها قالت كنت أغتسل أنا رسول الله صلى الله عليه وآله وسلم من إناء واحد تختلف أيدينا فيه من الجنابة متفق عليه وزاد ابن حبان وتلتقي أيدينا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن تحت كل شعرة جنابة فاصل الشعر وأنق البشرة رواه أبو داود والترمذي وضعفاه ولأحمد أن عائشة رضي الله عنها نحوه وفيه راو مجهول طيب في وفي نترة حديث مجوى نقبى àlàyé lórí bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam bí wọn ti máa wẹwẹ jánaba èyí ti ṣe hadith wa Aisha àti Maymunata radiyallahu anhuma wọn tún mú àdéhùn mi wá tó náà tún ní ṣe pẹ̀lú ìwẹ̀ eléyìí wá láti ọ̀dọ̀ Ummi Salamata. رضي الله عنها قالت إني قلت يا رسول الله منير تشي الله إن امرأة أشد ظفر رأسي إن امرأة أشد ظفر رأسي èmi jẹ arábìnrin kan tó kòkòrò rẹ̀ lé. afa ankubuhu li ghasli aljanabati ǹjẹ́ kí n máa tubí torí àti wẹ̀wẹ̀ jánábà wa fi riwayatin nínú ẹgbàá wa kan wàlhàyìnbọ àti ti hàyìn qal anabi wa sallallahu alayhi wa sallam wọn dá lóhùn o innama yakfiki. أن تحتي على رأسك ثلاث حثيات رأوا وتتوقف قدام سريرة يوم يوم متى رواه مسلم مسلم يبقى الجوائز أم سلمة رضي الله عنها إيه بقى تسمى قوية وقالوا nínú àwọn ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn ò fi títí jẹ́ ìyàwó ànábì ṣe lọ sí èdè kí wọ́n má ṣe ìwádìí nípa tó wọn mà nínú ẹ̀sìn ọlọ́run yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí í ṣe máa ṣe lónìí tó ṣe kó ti tú àwọn kí àwọn jẹ́ ìyàwó olùmọ̀ wọn kì í ṣèbéèrè nípa ẹ̀sìn wọn wọ́n máa wò pé ńgbà tó kọ àwọn bá ti mà kò sí tó burú nù káwọn mà gbà tó kọ àwọn ti mà àbúrò máa ṣe béèrè nípa ẹ̀sìn ṣùgbọ́n ummul mu'minina Ummu Salama radiyallahu anha sha'nuha sha'nu ghayriha min azwaj nabi sallallahu alayhi wa bọ́dí ṣe ṣe yìí bẹ́ẹ̀ náà làwọn míì nínú àwọn ìyàwó ànábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam làwọn náà máa ṣe wọn máa ṣe béèrè nǹkan tí wọn mọ. ẹ káwọn obìnrin wa káwọn náà tara ilé ìkẹ́kọ̀ọ́ pé àwọn aṣáájú fáwọn obìnrin olùgbàgbọ́ òdodo wọn máa ṣe béèrè lọ́dọ̀ ránṣẹ́ ọlọ́run anabi Muhammad sallallahu alaihi wa sallam nípa tí wọn mọ. wọ́n bá wá ṣe béèrè wọn á máa ṣe tàpọ́nlé tàpọ́nlé. wọn a máa ṣe tọ̀wọ̀tọ̀wọ̀ wọn kì í ṣe ìbéèrè pẹ̀lú àìlẹ́kọ̀ọ́ tóbìnrin wọn máa fẹ́ béèrè lọ́kọ nítorí kó ti jọkọ rẹ̀ pé ìwọ ń tiẹ̀ bó ní dájọ́ nǹkan báyìí àwọn òbílẹ̀ ìwọ ń tiẹ̀ sọ̀rọ̀ pé àìlẹ́kọ̀ọ́ yẹn ó dé góńgó àwọn kì í ṣe tí mùsálámà sọ nítorí pé jíjẹ́ tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run àpọ́nlé ńlá tọ́lọ́run bá ṣe fún èyí tí kò tọ́ sí ẹnìkan nínú wa láti má bu iyì yẹn kún láti má bu iyì yẹn kún ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí wa ọba àjẹyàwó rẹ̀ kódà àwọn ọmọ anábì sallallahu alaihi wasallam sẹ́lẹ̀ sẹ́wọ́n bá a wọn sọ pé ya Rasulullah torí pé a gbọ́dọ̀ ṣe bá a ti ṣe máa pe ànábì sallallahu alaihi wasallam dọ́gba pẹ̀lú bọkan ni wọn ṣe máa pẹ̀lú mi ya Rasulullah irú òjíṣẹ́ Ọlọ́run inni imra'atun ashuddu dhafra ra'si obìnrin kan tó máa ń so kókó ọrùn rẹ̀ lé lèmi jẹ́ tọ́ba eléyìí báyìí. ṣé ń túmọ̀ sí pé ànábì sallallahu alaihi wa sallam wọn ò mọ àwọn ìyàwó wọn ti máa ni àbánábì sallallahu alaihi wa sallam ti mọ̀ ẹ́ pé a máa ta ń kókó ṣùgbọ́n sí ibi kí wọ́n mọ̀ pé ibi tó ti ta kókó yẹn ó máa ń fún le ni Ummu Salama ti wá ṣe àlàyé àárín yẹn tánàbì sallallahu alaihi wa sallam kọ́ lè bá a mọ̀ wọ́n lè bá a fún létí tó ṣe pẹ̀lú bípò rẹ̀ ti ṣe rí. tó ń tọ́ka sí wípé anabi sallallahu alaihi wasallam ó ṣeéṣe wọn mọ máa ń ta ẹran rẹ̀ kókó ó sì ṣeéṣe kó wọn pé máa ta kókó ṣùgbọ́n kì í wọn mọ pé máa fún lè jù tòní ọmọ sálámà àlàyé lẹ́yìn ẹ̀rí ń bẹ́ẹ̀ pé ẹni tó bá fẹ́ ṣe tó fẹ́ béèrè yóò da kọ́sàlà ìbọ̀rọ̀ rẹ̀ bá ti rí gẹ́lẹ́ torí kọ́ náà jẹ́ pé ìdajì lọ́sọ̀ kọ̀sọ́ dajì ẹni tí wọ́n fèsì fún wọn fèsì lórí ìdajì tó gbọ́ kò ní mọ̀ ìdajì yòókù wọn á máa gbèsè yẹn lọ pọ́kárì gbogbo tó ń wí àti tó ń wí. rí ẹ ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ fún gbogbo ẹni tí wọ́n máa sì béèrè kọ́sọ́ bọ́rọ̀ bá ti ṣe jẹ́ gàdá ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ṣe béèrè yóò ṣe débi tí wọ́n ti ní tó ṣe tọ́ kò ní mẹ́nu bà ibi tó ṣe pé tó bá mẹ́nu bà bẹ̀ wọ́n sọ pé kọ̀tọ̀ yóò mẹ́nu wá gbé káyé wọ́n sì ti sọ pé kíní yìí tọ́ o àti ibi tó sọ̀rọ̀ dé àti ibi tí ó sọ̀rọ̀ dé torí ẹ̀ Ummu Salama ó ń béèrè báyìí ṣé kókó oorun rẹ̀ ló máa ń so lé ní àbí gbogbo oorun rẹ̀ níbi ó sọ yìí pé ìnìmọ̀rọ̀ atún aṣọ́dọ̀ bọ́fọ̀rọ̀ sí kókó rẹ̀ ló máa ń sọlé kìí ṣe irun rẹ̀ bìmọ̀nà mẹjọ́rìtì irun tó wà lórí wọn ò dín wọn ò ṣùgbọ́n ibi tí irun ti lọ sílẹ̀ lábẹ́ ẹ̀yìn ìwẹ̀ ni wọ́n máa kó wọ́n máa kó wọ́n máa kó wọ́n máa sọ̀rọ̀ eléyìí tó túmọ̀ sí pé kọ̀tọ́ka sí ike gbogbo orun orí yẹn ni wọ́n ń di ṣùgbọ́n tó tọ́ka sí ni pé èyí tó gùn tayọ orí nínú oorun òun ni wọ́n á máa di ìgbà tí wọ́n bá sì di kókó rẹ̀ wọ́n máa fún lè. eléyìí náà tako ipe ìdájọ́ yìí náà bá ẹni tó ń di gbogbo orun orí rẹ̀ wí nítorí fọ́n sọ pé al-Hafiz àdéhìsì yìí báyìí wọn mú wa bil ma'na torí pé ntú wà nínú mùsùlùmí yàtọ̀ sílẹ̀ yìí pé ntú wà nínú mùsùlùmí ni pé ashuddu so irun orí mi le ìyẹn ní kékeré ṣe èyí tí ó gùn sẹ́yìn ṣùgbọ́n gbogbo irun orí ni wọ́n máa so le tọ́ Nabi nwa alaihi wa ṣé káwọn ọmọ tú káwọn bá fẹ́ wọ ìdánábà àbí káwọn ọmọ wulẹ̀ tú nínú rìwáyà kan táwọn bá fẹ́ wọ ìdánábà àtìgbà táwọn bá fẹ́ wọ ìwẹ̀ ṣáìwò anabi sallallahu alaihi wasallam ni la má tu o innama yakfiki an tahthi ala ra'siki thalatha hathayat ó ti tó kíkọ da omi sórí rẹ̀ ní omi ọwọ́ mẹ́ta ibi báyìí á rí bẹ ìdẹkùn nítorí pé ìṣòro ń bẹ nínú títú lẹ́yìn tá a bá tuntun tán ká tuntun kó tàbí ká tún dì ìṣòro ń bẹ ń bẹ láti ti mà pé lábẹ́ òfin ọlọ́run ọba wa al-mashaqqatu tajlibu at-taysir wípé gbogbo ń tó bá ṣòro láti ṣe a máa bí kí sẹ̀rí àkóso dẹ̀. ṣẹ̀rí àti ìdẹ̀kùn bí pípé má wulẹ̀ túrun orí rẹ̀ nítorí pé tó o bá tu wàá tún bùkátà àti tuntun dé padà a sì mà pípé jànábà ó lè máa mú yàn lásìkò kan sásìkò míì tí ò ní pẹ́ síra wọn sámọ̀ wàá sì torí wípé àwọn bùkátà láti túrun ní gbogbo ìgbà kátàrà bẹ́ẹ̀ kádà ẹni tí ò ní fẹ́ wẹ ìwẹ̀ jànábà torí ìdí eléyìí báyìí ṣẹ̀ríà ó ṣe ìdẹ̀kùn fún. obìnrin lágbọn bí wípé kò ní láti túnra rẹ̀ yálà ilé ń ṣe tó fi fẹ́ wẹ̀ jánábà ni o àbí tó mú tó fi fẹ́ wẹ̀ háìwò ni kò sí ìyàtọ̀ láàrin méjèèjì ìyapa ó wà ń bẹ láàrin àwọn olùmọ́wá lórí eléyìí sóbìnrin ó túnra rẹ̀ ni àbí kò ní túnra rẹ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó sọ pé kò ní túnra rẹ̀ rárá gẹ́gẹ́ bí àdéhùn Ummi Salama radiyallahu anha bó ti ṣe tọ́ka sí ní. kò bá jẹ́ pé haid ẹni ń bẹ pẹ̀lú ẹ̀ kò bá jẹ́ pé jànábà kò ní tún un rárá. nítorí pé àdéhùn yìí wọ́n hàn gbangba lórí pé ẹni tí yọ̀bà wẹ̀wẹ̀ jànábà kò bá jẹ́ pé wẹ̀ haid náà ló fẹ́ wẹ̀ kò ní ṣe kíni kò ní tún un rẹ̀. tọ́ àwọn kan ti sọ ipá ara o ìyàtọ̀ ń bẹ láàrin ìwẹ̀ haid àti ìwẹ̀ ti jànábà bẹ́ẹ̀ wá nù riwaya kan látọ̀dọ̀ imam ahmed rahimahullahu ta'ala wọ́n ní kò ní tu tó bá jẹ́ pé ìwẹ̀ jánábà ló fẹ́ wẹ̀ yàtọ̀ sí tó bá fẹ́ wẹ ìwẹ̀ ayọ̀ wípé yóò tù nígbà náà. wọ́n lẹ́sẹ̀ ẹgbẹ́ wa mi tún wá láti ọ̀dọ̀ anábà muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé idha ghtasalatil mar'atu min haydiha nafadat sha'raha nafdan. وغسلته بخطم وأشنان وإن اغتسلت من جنابة صبت الماء على رأسها صبا وعصرته حديث انت كثيرين tí obìnrin bá fẹ́ wẹ̀wẹ̀ haid yóò tu irun rẹ̀ yóò tu irun rẹ̀ ṣùgbọ́n tó bá pé ìwẹ̀ jánábà ńlọ bá fẹ́ wẹ̀ kò ní tu irun rẹ̀ yóò kàn dá mi sórí yóò tu irun rẹ̀ tí ó bá wẹ̀wẹ̀ haid ṣùgbọ́n kò ní túnú rẹ̀ tó bá pé ìwẹ̀ jánábà ló fẹ́ ìwẹ̀ jánábà ló fẹ́ wẹ̀. so àwọn olùmọ̀ràn rẹ̀ pé àti ìsìta lákòókò ìjáfà muhammed turan wọ́n tọ́ka sí alwajib àyè madha yajibu ala al-mar'ati idha aradat an taghtasila min al-janabati aw min al-hayda nítorí ọ̀ràn ẹ̀yàn rẹ̀ ní kíkọ́ sáà ti di kó ń dàmí sórí. ṣùgbọ́n al-mustahab iná làdí ti kejì tọ́ka ìgbé tó bá yẹ pé ìwẹ̀ haid ni afẹ́ pé kó tu ràn àmọ́ tó bá yẹ ìwẹ̀ janaba ni kò burú kọ́ má tu ràn sọ eléyìí fihi al-jam'u bayna al-hadithayn ìdí tó fi sọ wípé ẹlẹ́ẹ̀kejì àgbè sórí istihbab ó ní tí wọ́n fi kún wípé yóò fi khatma yóò fi fọrun rẹ̀ wọ́n lórí sí igi kan ni tó ti kí wọ́n máa fi fọrun láti mọ̀ wípé eléyìí ò sínú nǹkan tí so eléyàn fi hàn yìí pé kó túrun rẹ̀ kọ́ torí pé yọ wẹ̀wẹ̀ haid òun náà kò ní jẹ́ wájú bí yóò jẹ́ kí ni mustahab. ìjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ náà làwọn táwọn òbí tiwa náà ń di. èyí tí wọ́n máa dì tí wọ́n máa pẹ́ sùkú tàbí kíní kan pàdé àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí fọwọ́ kú eléyàn bẹ́ẹ̀ hadithi yìí tọ́ka sí pé kò bùkátà kò tù tó bá jẹ́ pé wẹ̀ dábàá lọ fẹ́ wẹ̀ àmọ́ dá pípé kò tù tó bá jẹ́ pé wẹ̀ háìl ló fẹ́ wẹ̀ tẹ́lẹ̀ jẹ́ ìbámu pẹ̀lú pé afadithi méjèèjì àfi ṣiṣẹ́ lákìn ẹni wàá fòrúkọ́ ọ̀run àbí ó fi rọ́bà ó fi kórun àwọn eléyìí ó tù ọ́ nítorí pé kọjọ àdéhìí yìí báyìí rárá ntí àdéhìí tọ́ka sí ni irun tí wọ́n kì bọ́nú ọrùn irun orí rẹ̀ kàn wọ́n á mú abala kan wọ́n kì bọ́nú kejì wọ́n mú kẹta wọ́n kì bọ́nú alákọ̀ọ́kọ́ wọ́n kì bọ́nú ara wọn bẹ́ẹ̀ orí ṣe kólóbó eléyìí ni wọ́n sọ. So. tọba bá jẹ́ pé léyìn kò burú má tu tó bá jẹ́ pé ìwẹ̀ jánaba ló fẹ́ wẹ̀ ọ̀dà kò tu tó bá pé ìwẹ̀ haid fi rọ́bà kórun ó ti fi ha sáàrin ti fi gàgá kan sáàrin rẹ̀ àtomi tí ò ti fi ha sáàrin rẹ̀ torí di eléyìí báyìí ntí ọ̀wá ní jẹ́ kó mi ọkàn àmùkù ntí ò ní jẹ́ kó mi ọkàn àmùkù. ẹ tẹbi nsálámà anábì sallallahu sọ fún kíkọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kò fowó dirí kò sì fi rọ́bà dì. mo wá nínú àti ìsìnkà sọ pé rọ́bà ló fi dì wá nínú àti sọ pé òwú ló fi kò sí. tẹlẹ ìtumọ̀ pe pé èyí tí ọ̀jọ́ra wọn lọ fẹ́ fi sẹ̀rí fún kàmí. ǹjẹ́ tẹ́lẹ̀ wa tó ṣeé fi òwú dirí àbí tó fi rọba dirí kó náà sọ pé àá kí ni ní ìsìgbà sálẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n sọ fún mùsàlámà pé kò bùkátà kò tù. tẹ́lẹ̀ yọ̀ sí wípé kìí ṣe dandan ni gbogbo ohun. ìgbà tí wọ́n sọ pé kó tu ó túmọ̀ sí pé kìí kọkàn gbogbo oorun torí tó bá ṣe pé dandan ni kó mi ọkàn gbogbo ni wọn bá sọ pé kó ṣe kí ni kó tù ajẹ́ pé bẹ́ẹ̀ náà lòun tó ń fi rọ́bà tó lọ́ọ́ fi diri àbí tó ń fòwò tó ń fi diri gbà tí ètí ṣe dandan kó mi ọkàn gbogbo oorun bẹ́ẹ̀ náà níbí a sọ pé bolo ti rí tí wọ́n gbogbo ó ṣeéṣe kó rí bẹ́ẹ̀ ó tún ṣeéṣe kó má rí bẹ́ẹ̀ torí pé Ànábì sallallahu alaihi wasallam ti mọ̀ pé irun mùsàlá ó ṣe kí ni ọ̀fẹ́lẹ́ débi pé tómi bá ti kan bì kan yọ kan bòmí náà ni yàtọ̀ sí irun tó ṣe pé yí sáwọn irun tó yí kò ní jẹ́ kómi ọ̀rọ̀ náà lọ ṣèyàtọ̀ àláàrin méjèèjì wọ́n ní àti sọ pé nǹkan fẹ́lẹ́ àbọ̀kan yí yàtọ̀ àbí ìlàdẹ̀lẹ̀ wàládẹ̀lẹ̀ sàwọn àṣọ pé kò burú tí o tiẹ̀ náà bá rí bí Ummu Salama kò burú àbò òdì bó ṣe di tiẹ̀ kò burú àmọ́ rọ́bà àbò wù láti burhanakum in kuntum sadiq torí délé rọ́bà àbí kíní kan mọ́tara rẹ jẹ tó bá pé ẹja náà bá lọ fẹ́ wẹ̀ wá tú dànù àbí òye wa wá tú dànù eléyìí túmọ̀ sí pé tí èyí bá ṣe nǹkan kan ló fi di irun rẹ tó ṣe pé irun náà la kìbọnú irun orí wa náà la kìbọnú ara wọn torí fìtí kólóbó tá a bá wẹ̀ tómi ọba kan gbogbo ọrùn wàhùn wàá ọlọ́run sàmójú kúrò torí àdéhùn Ummu Salama radiyallahu anha àmọ́ tó bá kí kankan la fi so irun wa ló mú mi má kàbì kan nínú ọrùn balẹ̀ ìsọ̀bì àpò kò lè jẹ́ àpò ìyàtọ̀ wà méjèèjì tẹ́lẹ̀ ìjẹ́bù jẹ́ láàrin. ọ̀dà tẹ́ ẹ bá gbàgbé nínú àdìsí Aisha ọ̀bí ọ̀bà ọ̀nà Maimuna tó síwájú wọ́n ṣàlàyé fún wa níbẹ̀ yẹn. ikú anabi sallallahu alaihi wa sallam wọ́n ní ẹ̀yìn àtọ́ sàlùwà lásán wọ́n fomi sọ́wọ́ lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta. ẹ̀kọ́ kan wọ́n fọwọ́ yẹn fi ń ya irun orí wọn láì sí ìdámi sórí ẹ̀yìn tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tán lẹ́ẹ̀mẹ́ta ni wọ́n á ti kí ni wọ́n á dámi sórí lẹ́ẹ̀mẹ́ta kò sí nínú àdéhìí tí Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún mùsàlùmí wọn sọ pé kó náà ya arun kó tó di pé sí. a sọ pé àìkò wí kò túmọ̀ sí fún aṣọ pé kò ní ṣe bẹ́ẹ̀. إذ الأصل نفي التفريق بين الرجل والمرأة في هذا الحكم èyí tó fin oníke kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú bá ṣe wẹ̀wẹ̀ jánábà kò sì sí ìyàtọ̀ nínú bóbìnrin ṣe wẹ̀wẹ̀ jánábà àti bí ó ti ṣe wẹ̀ ìwẹ̀ háyò tó bá ṣe pé ìyàtọ̀ kan bá ń bẹ ní ànábì ọba sọ kẹ́ẹ́ bá ti ṣe sọ́ńbì yìí. tẹ̀lá ti sọ pé ẹ wọ́n fi ilẹ̀ kí wọ́n padà wá sọ́ńbù mi ni al-aslu adamu ta'khir nítorí pé la yajuzu ta'khiru al-bayani an waqt al-haja ń béèrè ní ìsọ ní bùkátà tí wọ́n lọ wẹ̀lẹ̀ sánà ń béèrè sọtẹ́ bá ti sọ pé ẹ wọn ò wí bí fa huwa dalilun ala adami a sọ pé ukhira huna li anna al-khitaba huna waqt al-khitab la waqt al-haja ibi báyìí àsìkò ọ̀rọ̀ ni kò tíì lọ wẹ̀ àmọ́ tí ọba lọ wẹ̀ wọ́n sọ fún wọn á là wá àárí ibi tí wọ́n sọ fún <laughs> so azọkọ sọ fún báyà wọ sọ fún wa so yé torí adamu dikir lẹsẹ dikira lẹla akpákan náà olùmọ̀sọ pé ìgbà tí wọ́n sọ fún bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ọkùnrin nìkan náà máa fọwọ́ ya orí yàtọ̀ sí obìnrin àgbà àgbà pé yàtọ̀ ń bẹ láàrin ta ni ọkùnrin àti obìnrin nínú ilé yẹn torí pé níta sọ fọkùnrin iná ni. ìdájọ́ mọ́bìnrin tó bá pé yàtọ̀ bá ń bẹ láàrin àwọn méjèèjì wọ́n sọ fún àbọ̀ òní sọ fún wa wọ́n sọ fún wa. tọ́ wọn wá lóbìnrin náà dá sólẹ̀ mẹ́ta a sì ti mọ̀ pé kìí ṣe abọ́ àdému mẹ́ta ni wọ́n ní ọ̀dà sórí a sì mọ̀ pé kùn wọ̀ ni ní ọ̀dà sórí. tí ìròyìn yẹn bá wà pọ̀ ńkọ́ inṣàlá òtútù tó bá ti dá mẹ́ta sórí òtútù. tẹ́lẹ̀ ìjẹ́ gbọ́dọ̀ ṣe jẹ́ mi. sábà béèrè kíkí ló dé tí Ummu fi ṣe béèrè nítorí tó fi ṣe béèrè náà ni man aqada alayhi al-ijma'u fima nítorí àwọn lórí yìí wípé yẹn ni jasadi bil ma'i 'inda ghusl al-janabati aw al-hayd ọ̀ràn yẹn <coughs> ọjọ́ gbogbo ara sáà máa wẹ̀wẹ̀ jẹ́ kó kárí gbogbo ara nígbà tí omi ọ̀bá kárí gbogbo orí kò sí bí ó ṣe kárí gbogbo ara subhanallah ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn òbí wọn yẹn torí pé jàǹdàbà ní gbé ká torí pé kò mọ̀ báwo bó wọn ṣe máa wẹ̀ kò béèrè rí nítorí pé ẹnu tiẹ̀ ó gbé falágbá fún fún yín ṣe béèrè yọkàn máa ṣe bó ṣe wú ni yóò sì máa kírun bó ṣe fẹ́ láì mọ̀ pé ọlọ́run bá gba ìrun kírun tèèyàn gbọ́dọ̀ wá ìmọ̀ nípa abẹ́yẹn ti ti máa wẹ̀ torí kéèyàn lè bá a láǹfààní àti sinọ́ọ̀ ní ẹ̀sìn tí ọba àtọ́lọ́ọ̀nù lẹ́yìn eléyìí. rí i pé islam kọ̀kọ̀ fóbìnrin láti jẹ́ kó di rí rẹ̀ kó kírun bọ́nú ara wọn islam ọ̀kọ̀ bẹ́ẹ̀ yálà ó ṣe bẹ́ẹ̀ láti ṣoge ni àbó ṣe bẹ́ẹ̀ láti mú kí irun orí rẹ̀ kọ́mọ̀ máa pín sọ́tún pín sósì pàápàá jùlọ àwọn tí irun orí wọn tó bá jọ bí irun orí òyìnbó ṣùgbọ́n South Africa ẹ̀wọ̀n pé irun ojú kan náà ni máa dúró sí eléyìí ti tọ́ka sí wípé kálukú pẹ̀lú irú irun tọ́nà wọn bá fún un kó ṣe oge èyí tó ṣe pọ́ bá bọ́lá wọn bá ti ṣe ṣe irun tiẹ̀ mu. ọ̀nbẹ nù tí ò burú kó o sí oge pẹ̀lú tó bá irú bọ́lá wọn bá ti ṣe dá orí rẹ mu kò sí tó burú mbẹ ṣùgbọ́n burú jẹ́ kéèyàn wà lọ pààrọ̀ ọ̀run orí rẹ tó burú jẹ́ kéèyàn lọ pààrọ̀ orí rẹ bí kéèyàn lọ ṣe àbí kó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ètò ìsìnkú ẹ̀yìn torí pé eléyẹn lẹ́sẹ̀ ó ń bẹ nínú yíyí ẹ̀dọ̀ ọba padà ó ń bẹ nínú pé ẹran ìsọwọ́ láti mú lérí rẹ̀ sẹ́ oníwọlé àmúràn náà bala yọwọ yẹrọ na xalqallah ẹni máa kpọ́n ala sẹ́ máa dájú kí yẹ ọba padà irun torí pé ìtọ́ yí àwọn míì kò fún àwọn torí pé orí pé dáwọ́ wa irun orí tó bá wa láàmú ló fún wa awọ àwọn míì irun orí tó bá wa láàmú ló fún wa áfíríkà náà ní karambà ní pọ̀ sí sẹ́ni kó wó sùsùn tó kọ́ lòun ò tiẹ̀ tó yóò wá skin yóò ojú ọwọ́ ajẹ́ coca cola ọwọ́ ti ń di fanta bọ̀ tàbí kójú ó ti di fanta kọ́wọ́ wà coca cola ọ̀hún mi wọn bá ti yọ lókèrè ẹ mọ àwọn ah! bàbá màmá kan ló ti tún bí eléyìí náà tó sọra ìdàkudà báyìí àjàjà ẹjọ rẹ ọ fáwọn parakípara tọ́daràn fi pajú ẹ wá wẹ̀ sí wọn nígbà tí wọn bá rówó rà pajú mọ́ ojú àwa dàbí ojú ọ̀bọ tùbàrà rẹ̀ jẹ́ àbóbìnrin tó sogesoge tọ́wọ́ àwọn pé dúdú ọ̀yọ́ mọ́ ọ́ òun fẹ́ di ọládóyìnbó náà máa kó gbogbo ẹ̀ rárá wọn. bí ká fọ ẹyin ká fà pọ̀ mọ́ kándù ká fà pọ̀ mọ́ kínní kankan sáà máa fi pàjù pékè ọmọ ẹdọ òyìnbó tọ́wọ́ adisapati àwọn olùbílẹ̀ wọ́n ṣe títí títí wọn agbórí lọ síbi tí wọ́n ti bá wọn ṣe irun bákan bákan àbẹ́ẹ̀ jíjẹ ṣe ti ẹ̀kọ́rọ̀ yàrá rìláxà náà fi ra irun àdórí sí mi lójijì yóò wá wúra inú rẹ̀ ó dùn kéye ẹ̀. láì mọ̀ kófò sí òun ẹ̀ mọ̀ kó tó ṣe é níjọ́ ti para orí arí hérehère gbogbo orun lórí lọ́wọ́ àdórí bọ̀m̀bọ̀ì torí gbogbo ètò yọ gbọ́n ni lọ́wọ́ àkú ti bọ̀m̀bọ̀ì sálẹ̀ tó àwọn mẹ́ta torí délé kí ní ọ̀dá tó bá pé kí ogun lọ máa wá ẹ̀kọ́ wọn bọ̀ kó irun orí rẹ̀ dáadáa kó wọn bọ̀ sílẹ̀ tí máa gùn wọn bọ̀ fi kankun o ọ̀wọ́ bó ṣe mọ́ ọ́n hmm. lẹ́yìn àwọn ọkùnrin ẹ̀pá yọ̀ lọ lẹ́yìn lẹ́yìn máa kó bá wọn gbà mí ó ké a ah, mo rí ọmọbìnrin kan lónìí o àṣà kí á irun orí rẹ̀ kọ́dọ̀ ó ṣe bí àwọn òyìnbó ni lónà ìdààmú ọba báyàwó rẹ̀ ní ọba máa gbóni ní ọba máa fọrun kí ló dé nígbà tí a ti ní tó wù yín nù <laughs> ìwọ sọ fún directly àmọ́ o ti pòwe fún olóyè lọ́rọ̀ ń bá wí kíákíá ní ọba akitọ ẹ̀fọ́n lówó bẹ́ẹ̀ lọ tún un ṣe gbowó kọ lọ́dìrí lọ́dìrí ni wọ́n sọ o fa yọ anyi mu sí ọ kéde ó ń di ẹ tó ti rí lórí àbẹ ẹ ń pa mi lọ́ba lọ pami láì di orí wa fún ọ wọ́n bá gbé dé lọ́ba máa wọ pé ká ń gbé ọ nílé ìtòrí jọ lọ ibẹ̀ yìí náà bẹ̀rẹ̀ sunkún bá mi lẹ̀ so lọ́ba dá wàhálà alẹ̀ fún gbèsè ayé jẹ torí délé yìí kí n fojú síbi tó ju gbé kí ni wọ́n náà wọ́n wò débi wọ́n pami àbí òye wa mẹ́ẹ̀ so nítorí délé yìí bí irun wa ti wà kálukú mójútó tiẹ̀ gbogbo ẹni tó lọ́ba máa wẹ̀ dáadáa ọmọ parí pẹ̀lú para tí máa jẹ́ kí irun kọ́lẹ̀ so má dá ẹ̀rẹ̀ o so torí di eléyìí báyìí kí irun ọmọ ṣàṣejù bí irun wá sí wà wọ́n láò ti dà á nídìí láti yí padà tí ọba yí obìnrin ó burú ó burú àwọn ọkùnrin míì níbi táyé dàrú dé lónìí wọ́n sọgẹ́dì títí títí àwọn náà ń jẹ́rìí orí ọmọ wa rin yọọ mọ rin bíi takùsẹ̀ yóò ló ń àwọn ọmọ mi ló tún rí i sọ pé ńgbà tó yọ láwùjọ àwọn ọ̀dọ́ oní sọ ẹ the bob guy ti kíní kan wọn náà máa kó wọn náà fẹ́ kó ọmọ guy gẹ́rẹ́ wọn náà máa lọ sọrun lórí sí mi sọ dáa òkúkú dáa bẹ́ẹ̀ irun tó lọ fọ mójútó. torí pé wọn kì í ṣe àṣìṣe tó yẹ wa ló fún wa àárò òyìnbó kan rí tó sùsùn pé irun áfíríkà ló wò àti róyìnbó kan tó sùsùn àbí lárúbáwá kan tó sùsùn pé òun so wọ́n ń pè kan wọ́n náà ti fi nìpọ̀ german kankan yẹ lópin ìgbà tó o bá àwọn mi tó german kankan àkọ́ tó bá ti nípa ayọ̀ lọ wàá lọ bá wọ àmọ́ tó bá ti nípa ayọ̀ lọ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni. ìgbà ọ̀rọ̀ mi wá láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha qalat qala rasulullah sallallahu alayhi wa sallam inni la uhillu al-masjida li ha'idin la junub rawahu abu dawud wa sahhahu ibn ọlọ́run nàbẹ́ muhammad sallallahu alayhi wa sallam wọn ni dájúdájú èmi o ìníyọ̀ǹda fún obìnrin tí ń ṣe nǹkan oṣù tàbí ẹni tí jàǹdàbà ń bẹ lára rẹ̀ ìbá àjọkùnrin àjọ obìnrin ìníyọ̀ǹda fún wọn láti wọnú mọ́ṣáláṣí jókòó mẹ́. ìnígbà fún wọn láti wọnú mọ́ṣáláṣí. hadithi Abu Dawud ni wọ́n gbé jáde Ibn Khuzaimah àwọn sì sọ pé sahih hadithi tó bá kó sahih kò bá ti sí ìyàpọ̀ ẹ̀. ṣùgbọ́n. So, apá kan nínú àwọn olùmọ̀ wọn ni buhari nínú wọn ni buhari wọn àwọn yóò rìn lọ àwọn sì mà àwọn bá rìn kò sí láàkì ìgbà sọ pé kò rìn lẹ kí wọn lè rí sí kóbìnrin al-asl adam al-mana òfin ni pé àlùkò fún ọ ṣẹbi mùsùlùmí làwọn fọwọ́ mọ́sálásí ẹni kàn ní fọwọ́ mọ́sálásí ẹni kàn ní tọ́ báwọn ti sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́sẹ̀ ìtọ́ka tó wá balẹ̀ sí ni pé kọ́ mọ̀ wọ̀ mọ́sálásí lókè ìgbà tí ọba ní kíni tọ́ba ní háìlì lára gẹ́gẹ́ bí òtí ṣe tọ́ sẹ́ni tó ní níjà náà bàlá láti wọnú mọ́ṣáláṣí ṣùgbọ́n lọ́dọ̀ ìmọ̀ràn ahmed rahimahullah rahimahullah lọ́dọ̀ ìmọ̀ràn ahmed rahimahullah àwọn sọ yìí pé kò burú kẹ́ni tíjà náà bàbá ń bẹ lára rẹ̀ kọ́sàlùwàlá kọ́ wa padà jókòó mọ́ṣáláṣí kò burú kẹ́ni tíjà náà bàbá ń bẹ lára rẹ̀ kọ́sàlùwàlá wa jókòó mọ́ṣáláṣí nítorí àwọn ẹ̀rí tí wọ́n wá wọ́n gbà wá nínú musnad wọn nípa táwọn sàábé tó ṣe pé wọ́n máa jó ní jàǹdàbà wọ́n sì lọ sàlù àlá wọ́n wọ́n á jókòó ní kíláàsì. tó ṣùgbọ́n ẹ̀rí yẹn ní í ṣe pẹ̀lú ẹni tó ṣe pé nínú kíláàsì náà lọ́wọ́ àti jàǹdàbà ti mú. nínú kíláàsì náà lọ́wọ́ àti jàǹdàbà ti mú. so àtìkú tá a sì wọ́n á lò rẹ̀ kò ní lọ́ọ̀ wẹ̀. so yọ̀ọ̀ lọ sàlù àlá yọ̀ àjókòó ní kíláàsì. bí ẹni tó ń sun mọ́ kíláàsì mú lóru yọ lọ sàlù alákólébá aláǹfààní àti padà wá sùn ìgbà tí ọba nílé wẹ̀ ń báyìí rántí wá sí kó ti máa gbé jàǹdà bọ̀bọ̀ láti lé yín àwọn asàlù alálọ́jókòó nu mọ́sálásí tẹ̀lá nítorí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ pé wala junuban illa abiri sabilin hatta tàgọ̀tẹ̀sẹ̀lù àti pé ńgbà tí ẹ bá jẹ́ ẹni tó ní jàǹdà bá ẹ gbọ́dọ̀ súnmọ́ àyè irun àwọn olùmọ́ni kìí ṣe pé òun lásán anahyo anahyo anisolati nahyo ankorbani mẹkẹ́ni sọlá ìgbàtà ni ẹ gbọ́dọ̀ kírun gbà yẹn wọ́n kọ̀ fún yín láti dé àyè ibi tí wọ́n ti máa kírun torí délé ilá ábìrì sẹ̀bìl afẹ́ tó bá sọdá tó fẹ́ gbàmúsíláṣí sọdá sódì kejì wọ́n ń gánà kọ̀tọ́ kásọ mọ́sálásí di ọ̀nà káàtì máa sáàmà gbà sọ́dá o kọ̀tọ́ pé káàdì kan sọ mọ́sálásí dọ̀nà tọ̀nà gbà sọ́dá pàápàá ibi tó yẹ kó àwọn kẹfẹ́ rí wà àwọn ọ̀fẹ́ bọ́ wà wọ́n máa kọjá láti bí síbẹ̀ ọ ìtọ́gbọ́ ti kọjá ìtọ́fẹ́ gbẹ̀bọ kọjá ìtọ́fẹ́ ti kíní kan kọjá a'udhu billah. rúrẹ́ ló ti jẹ́ pé rúrẹ́ àwọn mọ́sálásí ìlú wọn yẹn sẹ́kẹ́ńgbà kan wọ́n ń lo àárín bẹ́ẹ̀ kí wọ́n gbà sọdá sódì kejì pọ̀tọ́ pọ̀tọ́ ti pa ní ìsúnlọ́dà wọ́n ti pa lásìkò tí èsè tí èsè àsìkò òòrùn gbọ́n lásìkò òòrùn máa tó wọ́n sùn mẹ́sàkì àná kí wọ́n á ti mẹ́sàlásí lẹ̀ gbogbo rọ́bìṣà náà sẹ̀ mọ́tíláṣí ìgbà tó sọ pé àdéhùn yìí kò fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ apá lọ́dọ̀ apá fẹsẹ̀ rìn lẹ̀ tọ́ba ẹni tó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ rẹ̀ má fi mùsùlẹ̀ tùrẹ̀ ni alimami Shawkani rahimahullah ìgbà tí àwọn sọ gẹ́gẹ́ bí ti sahaha rẹ̀ wà sahih wọ́n ní tó ọ̀rọ̀ Ibn tó pé díẹ̀ ló pẹ̀lú púpọ̀ à lọ́rọ̀ rẹ̀ lò eléyìí túmọ̀ sí pé lọ́dọ̀ àti òtún sàhíhì àwọn ní mùṣkílà tó àwọn ẹni tí ọ̀sán hà lọ́dọ̀ rẹ̀ ń lọ ní mùṣkílà so bákan náà àwọn ẹni tí wọ́n ní kò burú kóbìnrin tí ń ṣe háyè kó jókòó nínú mọ́ṣáláṣí wọ́n ní bẹ́ẹ̀ ká àdéhùn anábì ariwa alaihi wa sallam níbi táwọn ti sọ fún àìsà ìgbé náà wìlí ní ẹlòkọ́mọ̀rọ̀ bá ń gbé ẹni kélébé yẹn wọ́n ní ẹni kélébé wọ́n ní ẹni kékeré ni tó ṣe pé kò ju ní ẹ̀ka lè gbórí lé lọ bí ẹ̀ máa ń kírun kò ju ẹni tí ẹ̀ka lè gbórí lọ bí ẹ̀ máa àwọn olùmọ̀ràn sọ pé lè tóbi jù bẹ́ẹ̀ lọ mọ̀tàlá sùúrù rẹ̀ bá mú ẹni kélébé yẹn nínú mọ́sálásí àyíṣà ni ẹni ha ẹ̀rù mọ̀ ń ṣe nǹkan oṣù ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam àwọn etí obìnrin tí máa ń kọ̀rọ̀ sọ́kọ lẹ́nu fà ẹni pé dókítà òfìfẹ́ jíṣẹ́ ọ̀sọ́ yàtọ̀ sí ìyàwó tiẹ̀ tó ní bá mú kínní ìṣòro àtẹnu gbòòrò ọ gbọ́ pé wọ́n ń bá wọlú ó tún fa dúró lẹ́yìn ó ní mò ń ṣe nǹkan oṣù nìyí anabi sallallahu alaihi wasallam ni inna haydataki laysat biyadik hayibu rẹ ò sí lọ́wọ́ rẹ lọ́ba mú wa kọ́sẹ́rì mẹ́ nítorí pé lọ́ba mú wa tó dọ́kọ̀ ní mọ́sálásí eléyìí tó fi hàn pé al-aslu nìkan fàábì kan ti mà lóbìnrin kan tí máa ń sẹ́ńkọ́ oṣù kìí ṣe kí ni ìwà tẹlẹ ìfi hàn pé tọba yẹ kí yọ ọkàn gbọ́ bùkátà kan ni ọjà di lẹ́ẹ̀kẹ́ náà kò burú kí etíkọ́ lọ gbọ́ lẹ́kṣọ̀ o kí lẹ́kṣọ̀ kí lẹ́kṣọ̀ ti jáde fa yóò jókòó bẹ́ẹ̀ so wọ́n ni áyùdù rẹ̀ ò sí lọ́wọ́ tó lọ́kọ̀ sẹ́ẹ̀rì ń bẹ̀ fún wa wa so wọ́n á ní ẹni pélé bí bá mú ó túmọ̀ sí pàánù bìtò láti là máa ń lóru lópin ìgbà tó bá ti pé tó fẹ́ kí ọ̀ràn ọjọ́ ilẹ̀ lásán ti máa gbóná nígbà tó rùn mú torí kó lè bá aráàlú forí balẹ̀ forí kalẹ̀ fọlọ̀ lẹ́nu tọkọkàn balẹ̀ tí ò ní yára gbórí sókè gbogbo yàtọ̀ sí táwọn ṣí à ń ṣe o sẹ́ka wọn mọ̀ kó ìpè ká wọn mọ̀ kó kùtà ká ẹ bá dé ní mọ́tíláṣí nìkò ní forí kalẹ̀ ń bí yọ tẹ ìpè tiẹ̀ lẹ́nu yọ àforí lè akhzahumullah àbí kọ́ owó kúta kó gbé kalẹ̀ kọ́ máa forí lè wọ́n á lè pẹ́ kàrbìláàmù òkúta kàrbàláwù ònìyẹn wọ́n á fẹ́ fi kàrbàláwù tó ṣe nàìjíríà kàrbàláwù tó náà fẹ́ fi ṣe mọ́tà torí ẹ̀ ló fi jẹ́ pé tá a bá mọ̀ kọ́ kóru rẹ̀ lọ àdúgbò ọwọ́ mọ́tàlásì dànù wọ́n sọ pé ìpè kàrbàlá ọlọ́lá ju kàábà lọ lọ́dọ̀ ọlọ́ àgbọ́yé àwọn tètè rìn ní ẹ̀ torí délé yìí báyìí yàtọ̀ sí ilé wọn ò lè fi léyìí sẹ́ẹ̀rí pé bá nàbí sọlá àtúnú náà ní ọmọrà kò sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ torí àwọn tó ń ṣe ṣíà ó lè máa wò pé ìyá ẹ̀rí. àwọn sọ pé al-istidlalu bihi far'un 'an al-iman bihi bóòlù ṣe fẹ́ fi sẹ́ẹ̀rí òsì gbàgbọ́ onítọ̀rí Bukhari ẹ̀ ṣe sọ̀hí onítọ̀rí Muslim ẹ̀ nílò kílẹ̀ yín ní àdéhùn yóò sínú túlù ká fífa olùsọ abẹ́ fi sẹ̀rí kó tó lè láǹfààní àti fi sẹ̀rí wàá gbàgbọ́. lọ́dà bíi ìyàwó di àti nǹkan tó wá ní ìsọ́ni ayé alukurani ibáyé tẹ̀ntẹ̀lé àgbà kí ló sọ ọ̀bọ̀jọ́ yìí kí ló kàn à ń tẹ̀lé kí ló kàn ṣé wọ́n gbà gbà báyọ̀ bíi حتى يصح لك الاحتجاج بها علينا ọ gbàgbọ́ ọ̀fẹ́ fi sẹ̀rí ló lẹ́yìn torí di eléyìí báyìí ẹni tó bá di ilẹ̀ ní ọ̀nà báwo rẹ̀ sọ̀rọ̀ tán lẹ́yìn eléyìí ọ̀tọ̀ kóbìnrin ti sìn kó sùkọ́ wọnú mọ́sálásí bí àbùkátà nù rẹ̀ àbí tó bá gbé ọkàn mú nǹkan bẹ́ẹ̀ ni ó ti jáde lẹ́ẹ̀kan náà torí àdìsẹ́ Aisha radiyallahu anha kó máa tó ọ̀sán hẹ́ẹ̀ gbanabi sallallahu alaihi wa sallam ìgbà tí wọn lọ sí hajj aisha tẹnfọs kó bú sẹkún anabi sallallahu alaihi wa sallam sọ pé àtitọ́lọ̀ ti kọ́lẹ̀ lórí àwọn obìnrin anabi adama ikú wọn lọ tẹnfọs. افعلي كل شيء افعلي ما يفعل الحاج غير ألا تطوفي بالبيت gbogbo dálálà àti òsè ni kí wọn náà ṣe àmọ́ ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ ṣe فمنعها النبي صلى الله عليه وسلم عن دخول المسجد نتوري بين سنكوش ابن حزم عزق الله إنما منعت لمكان الصلاة لأن الطواف صلاة لأن الطواف صلاة يقول تولي طواف نوع في القوف يقول طواف القوف يراني كما قلنا هذه أولي بي أبي أولي بي أولي بي تولي قوان نبي أصوي في افعلي ما يفعل الحاج غير ألا تدخل المسجد غير ألا تطوفي بالبيت والمنع عن الطواف هل هو منع عن دخول المسجد خلاف ما ما تطواف سواء يعني ما هو لازم اللي هو لازم هو كعبة في بس نقول سوين بس الطواف وكيف torí ẹ̀ wọ́n sọ torí ẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀rọ̀ ní ìtọ́jú agbára rẹ̀ lọ. ẹni tó bá sọ pé ẹ̀rí ń bẹ́ẹ̀ òun wò ó pé gbàtàní kọ́mọ̀ tọ́wà kò tẹ̀ ní dé àyè tọ́wà gẹ́gẹ́ bọ́lá sọ pé látàkọ̀rọ̀ sọ̀láàtà wà antum sukara ọ̀sọ̀láàtù níbí ni wọ́n sọ wọ̀lúrọ́ọ̀dù ayébọ́n mọ́ọ̀dì àsọ̀lá bí kọ́mù tí kọ́fẹ́ wọn mọ́sálásí nìsí kọ́mọ́ àwọn wíṣíkì kọ́ alóòfẹ́ wọn mọ́sálásí tọ́ ọba wọlé ọ̀kà àbùkù àbí èké tẹ̀bí irun lọ́lọ́ ní ká má sábà mutí àmọ́ kì í ṣe kó ikú ká má wọ́n wọ́n wò kórì rà ó tó yé nípa ẹ̀yẹ ìrora ní kọ́ ọmọ kìbọ̀ tí wọ́n fi hin náà yó ànkùrùbá ni mẹ́kánú sọ́dá sígbà tí wọ́n ní mọ́tò sọ̀wọ́ àfúnà náà yìí wá ń bẹ́ẹ̀ náà pé ọ̀gbọ́dọ̀ dé ibi tí wọ́n ti ṣe pap sọ̀rọ̀ pé lẹ́yìn ọ̀jẹ̀ mahal xìlá. tó torí pé ẹni tó ṣe dáná bọ̀ dàbí ẹni tó mutí o dàbí ìwà torí pé ẹni tó ti jàdábà kò sí wọn ràn wọn rán fáwọn lèkìlá fẹ ẹni tó mutí ẹni tó mutí kàn lè lọ ọmọ ọmọ kó fún lè má ọmọ lọrùn nígbà tí ẹ bá forí balẹ̀ sọ̀rọ̀ pé ìka ṣe mí torí di eléyìí a lè fẹ́ kìí àsùn wọn kápẹ́ eléyìí jọ eléyìí báyìí sí ìfọ́n torí di eléyìí obìnrin ti ń sẹ́ nǹkan oṣù ìtọ́kasí wa balẹ̀ sí nínú òfin ọlọ́run kọ́mọ ọ̀hún sí kọ́mọ ọ̀hún sí àṣìjókòó náà.

tọ́mọ lọ́nà ẹ dáhùn tọ́mọ tọ́mọ tí o ti má sọ̀rọ̀ kí bọ́lọ̀ ti dẹ́yìn òfin wa wà kíkó ní wọ́n mọ́tíláṣí ń gbà náà ìgbà tí ìsìlámù sọ pé òní kírun náà pariwo òun kò yà ẹ́ sì tètè jà á lọ́gbà tó a sọ pé kò sí jẹ́ racism náà nígbà tó ń kọ́ ọmọ kí o tó gbogbo eléyà fi hàn ipò fin Islam òfin ni ọ̀kan lè máa sọ̀rọ̀ bí àwọn tí ò lẹ́sìn bí àwọn ọmọlẹ́yìn Paul sẹ́yìn káwọn olófin kan sófin kan tọ́gà bá kàti rò náà ni ó dòfin nù tọ́gà bá lọ́tọ́ ọ̀tọ̀ tọ́ba tó di lọ́wọ́ torí kọ́tọ́ mọ́ kọ́tọ́ mọ́ ẹ tọ́ba tó béèrè ọ̀kan àbùkù tóbi tó ti kí i ṣé ìtumọ̀ sí pé lọ́dọ̀ ti wà òní wọn mọ́sálásí alọ́sàáhì. lẹ́yìn rẹ̀ wọ́n á mú àdìsí mi wá tuntun wá látọ̀dọ̀ àìlà radiyallahu anha. عائشة أني كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وآله وسلم من إناء واحد إبي أتى النبي محمد إكاتب الله ما قوم أبا أما جوه pẹ̀lú omi kan tó jẹ́ pé kan náà la pọ́n sí yẹtù pé kálukú pẹ̀lú abọ́ omi tiẹ̀. takhtalifu aydina fihi min al-janaba tọwọ́ wa tó ṣe pé wọ́n á máa tàtà pínsẹ̀ nínú abọ́ yẹn nígbà a máa wẹ̀wẹ̀ jánába bí wọ́n ti ń kọ́ ọ̀bọ̀ lèmi náà kọ́ ọ̀bọ̀ bí wọ́n ti ń kọ́ ọ̀bọ̀ náà kọ́ ọ̀bọ̀ bí wọ́n bá yọwọ́ nínú ẹgbà wa mi tẹ́lifíṣẹ́kì àìdìnnà ọwọ́ wa máa ń pàdé ọwọ́ wa máa ń pàdé tẹ́lẹ̀ ìfi hàn pé ǹjọ́ pàtàkì fi mú wa o ní láti fi sọ wípé ẹgbà wọ́ọ̀rọ̀ kan tó ti síwájú níbẹ̀rẹ̀ wípé láyà rẹ̀sẹ̀tì lọ rọ́jò ló lè fọ́bìlì lmarọ̀ wàlẹ̀ lmarọ̀ tó lè fọ́bìlì rọ́jò wàlẹ̀ yàgò sẹ́rì fàá jẹ̀míyà ọkùnrin ò gbọ́dọ̀ fi àlòkù omi tọkùnrin bá lò wẹ̀ gẹ́gẹ́ bóbìnrin ò sì gbọ́dọ̀ fi omi tọkùnrin bá lòkù wẹ̀ àmọ́ kò burúkú ọjọ́ máa wẹ̀ kárùkú ọjọ́ máa fọwọ́ bomi lẹ́ẹ̀kan náà eléyìí ní í ṣe pẹ̀lú máa olùmùsítàmẹ̀ omi tí wọ́n ti lò sómi tí wọ́n ti lò sọ́tọ́ kẹlòmíì náà ó lò àbí ọ̀tọ́ kẹlòmíì náà ó lò á ìgbà máa olùmùsítàmẹ̀ ó lè túmọ̀ sí pé omi tí wọ́n fi sàrò alánìkan àgbàjọ síbi kan kò sí tàbí ṣùgbọ́n fún omi tá a lò ní. omi tá a tún lò náà gbà mí ìgbà tó fọwọ́ tó kọ́bọ náà mi ó rí i pé ìtọ́ sẹ́kù lọ́wọ́ rẹ yọ kàn sínú omi tẹ̀ sí lò kíkán tí ètò òǹlò ti kán sínú ètò òtí lò ọ̀sọ̀ ètò òtí lò yìí mọ̀sáàmà so eléyìí ló fà náà fi mú irú àdéhìí wá wípé kò burú. kẹni méjì wọ́n jọ máa lomi lẹ́ẹ̀kan náà bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n ń lò yóò jọ máa kán yóò tún omi yẹn kò burúkú àjọ lò. eléyìí ti fi hàn yí pé obìnrin tí wọ́n là gbọ́dọ̀ lo omi tó lò sẹ́kù ọkùnrin yóò sì lóbìnrin àgbọ̀dọ̀ lo omi tó lò sẹ́kù ó túmọ̀ sí ọ̀kan nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ pa òfin yẹn mọ́ wọ́n wọ́n parí pé àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n fi hàn àtàwọn àdéhùn mi tuntun wá lọ́rọ̀ wọ́n fi hàn pé kò burú tọ́jọ́ pọ́kùnrin lo omi tí obìnrin ló kù gẹ́gẹ́ bí ó ti ṣe burú obìnrin náà lo omi tọkùnrin ló kù eléyìí jẹ́ ohun tó kàn fi mú àdéhùn wa mi. ẹ̀gbà ọ̀rọ̀ yìí ó sì ń tọ́ka sí pé kò tó burú o kọ́kọ́ àtìyàwó tọ́jọ́ pé jọ ń wẹ̀ ní ilé ìwẹ̀ kan náà lákòókò kan náà níbi kan náà pẹ̀lú omi kan náà. a ti ti mà nínú òfin ọlọ́run ọba wípé tá a bá wẹ̀ lópin ìgbà tí ẹni tí lẹ́tọ̀ọ́ rí wa tí ti lè rí wa náà ti ń wẹ̀ kò sófin tó ní dandan ká nǹkan ká nǹkan mára nítorí pa afẹ́ wẹ̀ ó túmọ̀ sí pé ọkọ náà so wọn lọ máa wo ara wọn kò sí tó burú mbẹ síbí ọkọ lẹ pé àti tani àti ìyàwó rẹ torí ẹ fi ṣẹ̀rí àtọ́ka sí pé la awrata bayna ar-rajuli wa zawjihi la awrata bayna ar-rajuli wa zawjihi kò sí ìhòòhò láàrin ọkọ àti ìyàwó rẹ tọ eléyìí tó túmọ̀ sí pé wọ́n lè jọ wò ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run bá wà ó ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn kan ni tó ti kọ́kọ́ wa jù torí pé al-haya'u shu'batun min shu'abil iman so ẹ̀ka kan ni nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdu òní bá làákà ìmú kó wá jẹ́ pé ìwà àtìyàwó rẹ ẹ wàá jọ máa wẹ̀ ẹ máa sọ̀rọ̀ kan tí ó wúlò tí gbogbo ara inú ilé ọmọ wa gbọ́ ìgbésẹ̀ wọn tún ti bẹ̀rẹ̀ o ti bẹ̀rẹ̀ àwọn aláǹgànà lọ́sí ti jọ kó bẹ́ẹ̀ ẹsìn máa pé àwọn gbé bọ̀rùn àwọn gbé fìlà tí ìtẹ̀gbà lérò nípa àwọn méjèèjì ní bẹ́ẹ̀ ní. lọ́sí mọ̀ kọ́kọ́ rẹ ní àtìyàwó rẹ tó àrí ni wọ́n ti jáde wọ́n máa ṣe bí gbà tọrọ mi làwọn sọ wọ́n máa retí kẹ́ jáde tó subhanallah tó ẹni tí ó ṣe pé wọ́n bá ra wọn lò pọ̀ wọ́n fi bímọ kí ló tún kù. kí ló dúkù kí kí ló kẹ̀yìn tó ṣe pé wọ́n gan pẹ̀lú ọ̀pọ̀ rẹ ọlọ́run mi so torí de jẹ́ pé sọ ibi tó ń gbé sẹ́wọ̀n kí wọ́n àti Àìṣà radiyallahu anha tó ń sọ fún wa pé òun àti Ànábì sallallahu alaihi wasallam àwọn máa ń wẹ̀ níbì kan náà sẹ́wọ̀n kí wọ́n Àìṣà dálé tiẹ̀ so gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú ìyàwó so bẹ́ẹ̀ náà ni ìwọ náà tó fẹ́ jọ máa wẹ̀ pẹ̀lú ìyàwó rẹ so ẹ̀dá lé ní àbí ẹ̀dá fúláàtì ní àbí òye tẹ́nìkan ò ní ma ní ti ń ṣẹlẹ̀ màmá lé irú wá ògiri wá so fámìlì mẹ́wàá ní gbélé àwọn afáyàwó rẹ lọ́wọ́ onígbogbo mi tó léwẹ̀ ẹgbẹ́ ọ̀dà bíi sinimá ni gbogbo ọ̀rọ̀ àwọn agbọ̀n bẹ́ẹ̀ kéèyàn mójútó so nítorí di ilé ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ mẹ́ ìgbà tí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ti lọ́nà àdé wọ́n kú wọ́n fi ìyàwó mẹ́sàn-án sáyé ànábì sallallahu alaihi wasallam kú wọ́n fi ìyàwó mẹ́sàn-án sáyé tó bá yẹ pé ìyàwó mẹ́sàn-án yìí ilé kan náà máa ń jọ ń gbé pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tí ó rọrùn láti máa mú ìyàwó kan lọ sílé fa wàá lọ ṣẹlẹ̀ so ó túmọ̀ sí pé gbogbo kéde ṣe àìsàn nìkan ló máa dé ṣe wa ẹlòmíràn náà àwọn ìyàwó ànábì sọlá àlùsọlá àwọn náà sọ pa bí sọlá ànábì wò ìsàlábòsì ìsàlábòsì yàtọ̀ sí wọ tó ṣe pé tó bá ti fẹ́ ìyàwó tuntun ìyàwó tó ti pẹ́ òun ti di wíwó rí sá lọ́wọ́ àti òríyàwó kọ̀yálé so nítorí délé ànábì wà ìṣẹ̀bẹ̀ sọlá àlùsọlá bó ti ṣe ṣẹlẹ̀ pẹ̀lú àìsàn náà ló ṣẹlẹ̀ pẹ̀lú ṣùgbọ́n òun kí wọ́n ní bàbàrà nínú kọ́kọ́ àti ìyàwó jọ wẹ̀ kí ni bàbàrà ń bẹ̀. ẹ̀rí bá níbi sọ́lá àdìsọ́lá yá ni normal life lásán ni normal life ni bó ti ṣe ṣẹlẹ̀ yìí pẹ̀lú ànábi sọ́lá àdìsọ́lá. tó yàtọ̀ sí wọ wọ́n máa jẹ́ bẹ̀rí tí ìfà bẹ̀ áyà tó ìwọ́n àwọn máa jẹ́ bẹ̀rí tí ìfà bẹ̀ áyà yọ bàbàrà láìsí ẹni torí fún àti ìyàwó lọ wẹ̀ léwẹ̀ àbí òye tó ní níwọ̀n ìgbà tí ọmọ ṣàdéhùn tí ò ní mú ṣe fúyàwó máa kọ́lé kan fún ẹ tó ilé tí máa kọ́ fún ẹ yẹn orí omi ni máa kọ́ sí ilé yẹn á jẹ́ ògèdè glace àbí òye ẹ kí n ẹjọ́ tí kọ́lé pákó ọbẹ̀ kọ́lé glace bí kọ́lé orí ẹ̀pẹ̀ ọbẹ̀ kọ́lé lórí omi abẹ́ rí nǹkan mẹ́wàá tòjú kò láyé ẹ̀ kò láyé ẹ̀ lẹ́yìn náà sọ́ra ohun tó ṣe tí yóò fi gbéra rẹ̀ léyàwó tí ìyàwó wa máa fojú bó o ti ṣe dídírí ní kéèkì ara rẹ fún wọ́ kẹ́kẹ́ tó tó bá fẹ́ gbára rẹ lẹ̀ aláwo ní ríra rẹ gbà mọ́. ọ̀rọ̀ kò yé torí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tẹ́ ẹ rí yẹn ọpọlọ tí wọ́n so àwọn òun kéde kó wọ́n máa rò nǹkan lọ sí. ọ̀rọ̀ pé òkè òkè ṣé ọgbà pé kájọ wẹ̀ àbí ó dùn mọ́ àbí wọn á ti jáde ní ìwẹ̀ báyìí yóò máa bẹ̀rẹ̀ sí ní ti àwọn demand ẹsẹ̀ nǹkan báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ nǹkan báyìí máa ṣe fún ẹ máa ṣe fún ẹ máa ṣe fún ẹ máa ṣe fún ẹ bá tó máa ṣe fún ẹ tó ti ṣe lóòótọ́ àsìkò tó wà nílé tí máa ń bọ̀ àsìkò tó wọ̀ sí ẹ torí pé nígbà bá ti di pé àwọn pẹ́ lọ́dọ̀ lọ́wọ́ kékeré á ní bàbá rà nípa àdúrà ọ̀wẹ̀ náà rí mo rò pé ìgbà yẹn lòun àmọ́ wá òkè òkè ó ti gbọ́n tó o ní mọ̀ pé bí wọ́n máa ń kọ́ fún yẹn ní ẹyìn àti búrẹ́dì jẹ tí wọ́n á kó tí àti fake mail tí wọ́n gbé sí sẹ́wọ́n kéèyàn ó gera rẹ̀ jẹ́ àbí òní gera rẹ̀ jẹ́ for the first time ẹ̀kejì kẹta yóò dàbí amukùnú ni torí ó ti di ọmọ obìnrin ọmọ wa wò pé kí ni ni yí ọdún padà tó tó fi jẹ́ pé òun tún ní attraction kan tó ń ṣe wọn onímọ̀ ah, kí à kéènì tí ewé bá pẹ́ lára ọ̀sẹ̀ lọ́dọ̀ sẹ́mi tó ń torí de lẹ́yìn báyìí kò sọ ara rẹ̀ lọ́wọ́ búrú kẹjọ wẹ̀ ọ́ àmọ́ kò sọ ara rẹ̀ má fẹ́nu wà rọ̀ yàrá the only cockroach mà kọ́bọ́ màdá fẹ́ cockroach fẹ́ràn pé mọ́tàlù sọ́ọ̀lù àbí ètò mọ́tàlù sọ́ọ̀lù àpèjúwe bú ànábìsọ̀lá sọ́ọ̀lù sọ pé lẹ́sìlánà màtàlù dọ́wù àpèjúwe bú èsì tiwa inú tiẹ̀ náà dùn inú tiẹ̀ náà dùn gbà tó ní you are the only cockroach in my cupboard only yes mrs cockroach. sọ̀tọ́ ẹ̀kọ́ ibi tá a ní cockroach cockroach máa jẹ́ ẹ̀gbẹ́ àbí òye tó torí délé kọ́ sọ ẹnu rẹ kọ́ mọ́fẹ́nu wàrọ̀ you are the only sugar in my tea ṣúgà bá o àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ gbàgbé wọn gbé ṣúgà wọn gbé ṣúgà lè fún òfin ṣúgà sí nìsín wọ gan ara rò lè mú àyọ ṣúgà is sitting with you sẹ́wọ̀n pé rọ́ọ̀yìn àbí èsì rọ́ rọ́ọ̀ ni wọ́n lọ àyè tó bá tó bá fẹnu wà ọ̀rọ̀ fún un níjọ́ tó bá fẹ́ gbára rẹ lè wọ́n lọ àwọn ènìyàn rẹ̀ gbà lè mọ̀ torí yọ̀ọ̀ bọ̀ wọ́n kékeré wọ́n rẹ̀ ti gbọ́. tòun wà gbà tó tó ti jẹ́ pé gbogbo nǹkan ó jẹ́ pé kí ni ó ní límìt tó ní o tó ó ó sẹ̀mí ayọ̀ títí tó fi fà yé lẹ̀ ti ní límìt aláìwà gbà ẹ̀jẹ̀ ti jẹ́ mọ́ náà lẹ́sìn ránà bí sallallahu alaihi wa sallam gbogbo àwọn àti tàǹkàtàǹkàtà ẹ̀ ní gbogbo àwọn àbí sọ̀sọ̀ sọ̀ ma máa kó obìnrin tí ọ̀jẹ̀ kékeré. wọn máa kó obìnrin pé ẹwọ ní kíní kan wọ ní àyà. torí ẹ ẹ máa bí sọlá tó ti bá ọ̀yàwó rẹ̀ dágbé ó lè sọ pé Ya á rí sọgá ìdánù ya á rí ó lè sọ pé yá á أبي يا عائشة كيف الشاء يبا أبوب تعقيل على سبيل الترخيص من اسمك يا مجا محمد وأنا يا محمد قمد قمد دوري أبي قصدك يا محمد على لغة من لا ينتظر يا محمد ẹni tó bá ti gbọ́ òní mọ̀ pé o ti dá nǹkan kan àmọ́ tó bá ní ya muhammed má kílẹ̀ já ala lugati man yantazir torí anabi sallallahu alaihi wasallam sọ fún àyíṣà bẹ́ẹ̀ pé ya a Aish tarximan ahdif akhir almunada kaya suca fi man daca sucaada ya suca fi man daca sucaada so àwọn àtàgé tó bú fi mu nù. àbí òye ìgbé tó àdìsìn ìyàwó rẹ̀ náà tó ń jẹ́ kíni kíni kíni kò obìnrin kan fàápìmà fàápìmù gẹ́gẹ́ bí ọmọrò olùkọ́ ti sọ pé àfọ́pìmù mẹ́hẹ̀lẹ́n bàdà hàdà tẹ̀dẹ̀lólì wà ìkùntì kọ́d azmàtì sọ́rmìfà ẹ̀jùmúlì àfọ́pìmù kìí ṣe àfọ́pìmàtù. tẹ́lifóri tẹ ló wù àfààfẹ́mù ẹ tó tó pé fààfẹ́mù lórílẹ̀ ya ti tó yẹn ti kọ́ ọmọ apẹnu sọ̀tọ̀kúsọ. lẹ́yìn eléyẹn wọ́n á mú àdìgbà Abu Hurairah wa radiyallahu anhu qala قال رسول الله صلى الله عليه وآله وسلم إن تحت كل شعرة جنابة فأغسل الشعر وأنقل البشرة ọlá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn ní jánábà ń bẹ lábẹ́ gbogbo orun kọ̀ọ̀kan o torí náà ẹ máa fọ àwọn irun yín kẹsì jẹ́ kí awọ yín kọ mọ́ ẹ fọ irun kẹsì jẹ́ kí awọ mọ́ torí pé jánábà ń bẹ lábẹ́ irun kọ̀ọ̀kan bóyá ọba ti dá tó àmàdí fi ọ̀fẹ̀sẹ̀ rìn báyìí so asinu kita ti ti ba ti wa báyìí fún kọ a fi sẹ́rí. tó ṣùgbọ́n àìsẹ́rìí ń bẹ̀ kò túmọ̀ sí pé kò ń o torí pé ẹnu ti kò lórí táǹbà wẹ̀wẹ̀ jánaba omi gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ kárí gbogbo ara á sì mọ̀ pé inú ara wa ní kíni ìran wa lọ. torí de eléyìí báyìí àdéhùn ọ̀fẹ̀sẹ̀ àwọn ìwà ayé kan tó wá síbẹ̀ kó gbogbo wọn náà bá kan rẹ̀. ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tó wá ọlọ́run bá wa là ń bẹ̀ nínú àwọn ọkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa ọ̀ràn àlọ́ lórí àti máa fi ń tà ń gbọ́ yé ṣiṣẹ́ bó ṣe ń tà ń gbọ́ náà wíjọ́rẹ̀ fún wa kó má ṣe ní ìbàlẹ́jọ́ lọ́la kìyàmù subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta

tó bá fi òwú di eré rẹ̀ ṣùgbọ́n tó ò dílé ẹ pé bóyá ìgbà tó kò wú sí ìbẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ sí ní déré tó fi àlàfo ńlá sílẹ̀ kó tó di kó wé òwú ma wọ́n tó fà àlàfo sílẹ̀ kó tó tó wé òwú ma wọ́n tó fà àlàfo lálẹ̀ kó tó tó wé òwú ma ìtọ́kàn dàbí ìgbà tó ti pé àtàkùn òwú fi mú kí wọ́n má bàa jẹ́ kó túká so irú eléyìí ẹ̀ṣọ́ àwọn àkókòrò lópin ìgbà tó bá ti pé wọn fún òwú yẹn fún ara wọn níbi kó òwú ti di gbogbo rẹ̀ tó bá pé bẹ́ẹ̀ ni wọ́n bá fi òwú ṣe rí kòkòrò pé kọ́má so lẹ́yìn lẹ́yìn èèyàn fẹ́ wọ̀ dánábà wọ́n á fi abọ́ fi bomi láti lọ dùn ọ́ abọ́ tó fi bomi yẹn ọwọ́ rẹ̀ wọnú rẹ̀ kò sí tó burú mbẹ̀ lópin ìgbà tó bá ti pé ọwọ́ tó ti bọ̀ kò yí àwọ̀ mi padà.

ẹni tó wá fẹ́ fẹ́ yàwó ti dárò bàṣẹ síwájú kó tó di kó rẹni tó fẹ́ ẹni tó wá tó wá rí tó wù fẹ́ ìwà dá mẹ́jẹ̀mú pé òun ọ̀kọ̀ kíkọ fẹ́ wọn ṣùgbọ́n mẹ́jẹ̀mú tó lù ní kíkọ ọ̀fárùn bàrẹ̀ kó tó fẹ́ wọn. ìwọ sọ fún yín pé ò lè gbà láti fárùn bàrẹ̀ lè bá a fẹ́ tó bá yín pé. pé kò nígbà láti jẹ́ ìyàwó fẹ́mi tó bá ní ọ̀rọ̀ gbàgbé tiẹ̀ kó wá ọkọ rẹ̀ síwájú kí wọn náà wá ìyàwó rẹ̀ síwájú. torí pé eléyìí ló ti bẹ̀rẹ̀ bàbá wọlé tán ó lè dá mẹ́jẹ̀mú kọ́ ọmọ fi hàn mọ́. torí pé eléyìí látọ̀ àtẹlẹ mọ̀lúkẹ́ ìwọ̀n àti ẹ̀kọ́ fà gbọ́rọ̀ sí ẹnìkan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí lẹ́nu tí ìmúni sẹlọ lẹ́yìn wá àgbà náà kí ni láàrin obìnrin náà tó ṣe é pé òun fẹ́ ẹni tí ó fẹ́ òun tí ò ní tẹ̀lé tọ̀lọ̀ ọ̀daràn èèyàn ní fẹ́ kọ́fẹ́ o fẹ́sì mọ̀ pé táwọn bá ti kọ́ daràn fún àwọn bí ọ̀daràn lọ lóko torí ìdè ilé ìṣọ́ra fún wọn má tó tiẹ̀ ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ti fi ra rẹ̀ ọ̀rọ̀ ra yẹra fún un màá sì wá ìyàwó tiẹ̀ lọ síwájú. báwo wá ní tá a bá sọmọ ní sàádà wọ́n ní kí n túmọ̀ rẹ̀ sàádà ìtumọ̀ rẹ̀ náà ni pé oríire oríire oríire ló ń jẹ́ sàádà tó ń jẹ́ bó ti ṣe jẹ́ parí. ìbéèrè ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbà tó ní ká máa fún un ní ẹ̀kọ́.

díà ó dẹ̀ wà ní inú àwẹ̀ ó gbà wọ̀ lónìí ó wá ṣe àdúrà pé bóyá ó kó àwọn ìdájọ́ ó dẹ̀ mọ̀ pé díà kí ni ìdájọ́ owó ẹni bẹ̀. rẹ̀ ni pé mùsùlùmí ni wọ́n sì ń bẹ lọ́kọ́ náà gbà wẹ̀ rẹ̀ tó bá ti wọ lọ́wọ́ lè fi abídíà rẹ̀ jẹ tí ọba túbà. lópin ìgbà tó bá ti pé bídíà tó kì í sọ̀rọ̀ di kẹfẹ́. tí olùbá ní ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ìyàwó sí èèyàn fẹ́ fẹ́ tó ní kéèyàn pa. rárá gbọ́dọ̀ fẹ́ táwọn náà bọ̀ sọkọ fún gbogbo ẹni tó bá fọ́ọ̀sì èèyàn fẹ́ ẹni tó bá fọ́ọ̀sì rẹ̀ fẹ́ èso ní ọba sọkọ fún kí ni láàrin pa fẹ́yàwó apá ti bí aṣọ tó ti gbó tí ẹ bá àbí ọba. tí èèyàn kan bá wà ní àdúgbò èèyàn tó yẹ pé bóyá ọtí ló ń tà irú ẹni bẹ́ẹ̀ wá máa ń pọn ó máa ń sọ fáwọn tó máa ń pọn omi sí mọ́ àti ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn lè kọ́ntínú láti máa gbọ́ ọmọ ìyẹn lò ní mọ́tò. kódà kódà èèyàn tó jẹ́ pọ́tíníntà oníwà máa sanwó omi tẹ̀ ń kọ́ sí mọ́tíláṣí bó ní gbogbo àwọn àjẹmọ́ mọ́tíláṣí wà tó fi jẹ́ pé ẹ̀mí tiwọn ò ṣiṣẹ́ lọ síbi pé káwọn mú díẹ̀ nu tọ́lọ̀ ń fáwọn káwọn fi máa pọnmi mọ́sálásí bàbá ọlọ́tì ìyá ọlọ́tì tí wọ́n á pọnmi mọ́sálásí àwọn òbílẹ̀ ọlọ́run bá ọba mímọ́ ni kò sì ní gbà kankan àti tó bá mọ. na armiya àmọ̀túnmá rẹ̀ torí kìí ṣèdè lárúbáwá èdè àwọn ibùrù armiya ibraniya na kìí ṣe pé kò ní ìtumọ̀ àmọ́ kìí ṣèdè lárúbáwá wọ́n ọ̀daràn náà. ìkàtì náà. torí kí ni wọn náà wò tó gbé papò kalẹ̀ tí wọ́n á bú ọ nílé. ẹni tó dùn mú bíléèdì tí ń bú ọ náà á wọ́n láì kárí. wọ́n máa bú ọ tó ti dá dúdú ọmọ iye tí wọ́n ní ọkà ní ọkà tí ọ̀pá tọ́ba rẹ pé ọlọ́ọ̀lọ́ ni kò gbórí dúró fún ọ̀sẹ̀ ọ̀gbẹ́ sóṣù sóṣù ọ̀dà àdúgbò lè ṣe torí mélòó lọ́ọ̀ ní ká ṣe tá à ń ṣe. àwọn yóò gbórí lẹ tí wọ́n máa bu tí wọ́n máa kà á tọ́ bá gbórí dúró. ẹjẹ mi jẹ àárẹ kò sọ̀rọ̀. àmàlí àwọn irun ọkùnrin ìṣẹ̀lẹ̀ fún wọn bá àwọn obìnrin ṣe ìrìn àti ìdájọ́ wọn. wọ́n máa bá wọn wọn bá wọn di irun láàyè. a ah, ah, iṣẹ́ bọ́n ṣe iṣẹ́ bú wọn ṣe obìnrin tó sùn borí lẹ̀ fọkùnrin náà kọ́ bó ń diri ah, ọ̀daràn lọ́nà ajabese jẹ àkọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn obìnrin tẹ ẹ rí yẹn àwọn kì í tètè fíìlì bọkùnrin tẹ ń fíìlì ìní máa jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ń lóyún ní kíákíá torí pé ńgbà tí ọ ń sọ̀rọ̀ alẹ́ fáwọn ọkùnrin ń gbé sókè bí gbàtà ń sọmọ òkè ìyá ni o àwọn tó fi kó ti wọ sòtò àtẹwò ọwọ́ sọmọ dọ̀bọ wọn á ń gbé òkè báyìí wọn máa gbé òkè báyìí ti ń gbé òkè òun ronú wọ́n mọ̀ wò pé wọ́n ń bò ṣeré ni gbàtọ́ wọnú sùkú wọ́n bá ara wọn lọ́wọ́ ọmọkùnrin ti ronú kọjá àwọn bá ara wọn lọ́wọ́ tó ní ma jẹ́ kí gbogbo bàjẹ́ ọ̀ṣẹ̀lẹ̀ wàláì lórí ìdílé bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ alọ́ba adìrí ńkọ́ àbí tó ń bá pa mú àwọn òbí oríṣiríṣi bàjẹ́ tẹ̀ tó kúnlẹ̀ ayé yìí ni ó gé rọ́ọ̀ náà rí náà. ògì tí ó ti tọ́ wọlé ọkọ tó lọ kó gbé ọmọ pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì fáwọn wọlé la wọ́n máa yà á kẹ̀lẹ́. tí ọkùnrin tó bá fi lè sọ̀rọ̀ alẹ̀ ìdí ní orin wàá bọ̀ ló bẹ́ẹ̀dì gbà mí. wọ́n sì sokesoke kí wọ́n tó wọlé ọkọ o àti gbogbo ẹ̀ tó lámùlù wòsùn ìlànà mọ̀kúlóòbù gbogbo gírọ́ọ̀n tọwọ́ wọn ìbáni tọ́ba ti bá tán wàá mọ reality wọn màtíkẹ́ bá ń yọ àtìdì máa ń yọ lórí bẹ́ẹ̀dì ẹ dákun ilé ìgbẹ́ ilé yìí ń kọ́ ọlọ́run ní ṣe ti àwọn obìnrin mùsùlùmí bẹ́ẹ̀ o lọ́jọ́ ló ti jẹ́ mẹ́rin. gẹ́ẹ́sì kò sí tó burú mbẹ́ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ náà ti lè bọ́ gẹ́rí kọ́tà tó má bọ̀ fárùn gbọ̀n. ọlọ́bìnrin kan ti lọ nìkọ́ ọ wá rí ọkùnrin kan tó fẹ́ fẹ́ ọ wá sírí rìfá ti rójú àtàrà rẹ̀ ibo ló lè rí wàláì wà bí mo máa ọbẹ̀ ra rẹ̀ báwò. ó sọ fún ọbẹ̀ rí kí ló lè rí ọbẹ̀ rójú àtàrà rẹ̀ lé ẹ sọ pé ọfẹ rí kí ló lè rí ojú rẹ báyìí tó wà lójú rẹ òtútù kí sípa ara rẹ lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀rí yẹ àwọn sọ fún gbogbo ara rẹ lórí kódà bó ti kówó jẹ kọba mu àwọn tá sọ bẹ́ẹ̀ lọ́hìrì yẹ wọ́n wọ́n aliyẹ kò bí lọ́hìrì yẹ ti torí kọ́lá nàbí sọ pé ó ń lòrò ilẹ̀ yà wàhálà mọ́tò lọ wo ó túmọ̀ sí pé gbogbo nǹkan gbogbo níbẹ̀ wọ́n ní kò burú fún ẹ̀rọ afẹ́fẹ́ yà ó kò wojú rẹ̀ but masha allah ẹni tó fẹ́ fẹ́ tẹ́lẹ̀ náà fẹ́ kúkú bojú tó tún fẹ́ pọ̀ fẹ́ wù kó sí so ojú ló ti ṣàpèjúwe bí èèyàn bá ṣe bíútì iná ìlà ti sọ pé tójú ọ̀ sínú bíútì obìnrin á jẹ́ pé gbogbo àwọn obìnrin tí èèbojú ọ́gìlì ni wọ́n ṣe máa ń pé kó ànáwọ́. ẹni tó bá jọ gírí ọjọ́ rẹ wà kọ́nà wọn kọ́nà ó tún ọ ni fún àwọn àwọn bíútì ò bá tó ń ojú wọn inú wọn. tó wá sọ pé àwọn kankan wà tó yẹ pé tóbìnrin bá wà lónìí ó ti fi kọ́ mọ́ bò bí ọwọ́ rẹ̀ báyìí ti fi wọ́n ní tó bá tún jẹ́ pé bóyá ìrìn gbé wọbi tí ó wà nílé wọn ti ń ṣiṣẹ́ báyìí tó bá rí ọwọ́ rẹ̀ báyìí tó tún rẹ̀ sẹ̀rẹ̀ inshallah kí mùsùlùmí lọ. àwọn olùmọ̀sọ pé tó bá rí ọmọ ká ọmọdérin ìbáyìí tí gbogbo èèyàn ó ti tó láti mọ̀ bí ẹ̀yin náà bíútì àbí òbíútì. kì í ṣe bíútì náà máa fi fẹ́ yẹn Islam ìwọ́wọ́ ẹ̀sìn lówó tó fi fẹ́ o sòṣùgbọ́n sọ pé kò burú tó bá jẹ́ lẹ́sìn tó tún bíútì kò burú tó bá jẹ́ lẹ́sìn tó tún lówó kò burú tó bá jẹ́ lẹ́sìn tó tún sílé ńlá wa kò burú tó bá jẹ́ lẹ́sìn tó sì tún jẹ́ ní tí ó ṣe wí pé ọlẹ́sìn ó bíútì ọlẹ́sìn ó ṣe gbogbo àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta náà ṣẹlẹ̀ yìí wọ́n ní sábà ti wú ọmọ káyé ọmọ bẹ́ẹ̀ bá ṣe rí so wàhálà kẹlẹ̀ tó ń torí de eléyìí kéésì gbọ́ wa sọ pé ọ̀fẹ́ rí gbogbo ara obìnrin àwọn obìnrin náà. lab ó ní pé irú àwọn ọjọ́ ṣe ó tún rí obìnrin tó ṣe nǹkan oṣù ló lè gba ṣe nígbà tó ń ṣe nǹkan oṣù nígbà tó ṣe níbi náà. yóò máa ṣe dékẹ̀ yóò máa ṣe rántí ọlọ́run yóò máa ṣe rántí ọlọ́run ní gbogbo gbà pàmò kò ní kírun kò sì ní gbà o ìrántí ọlọ́run náà ó ti parí tọ́wọ́ ń lọ síbi tó ti ṣe sáàyè ní nǹkan oṣù bẹ̀rẹ̀ yóò lọ sí sáàyè rẹ̀ torí kìí ṣe inú májẹ̀mú sáàyè ẹnìkéèyàn wà mara ó lè lọ dúró láràfà nítorí kò sínú májẹ̀mú ká dúró láràfà pé ká wà mara wà á tó. èèyàn ya yà wò tí bàbá àti ìyá rẹ̀ ti kọ́ra wọn ọ̀dọ̀ ya sì lọ ma gbe ìyá ni gbọ́ bùkátà lórí ẹ̀ ṣé ìyá ni ó fi lọ́kọ náà àbí tó à ń dínà jìnà tó à ń dínà jìnà wa torí bàbá lọ gbọ́dọ̀ fi lọ́kọ kì í ṣe ìyá ìyá ò so ìyá yẹn fa ọmọ lé ọkùnrin kan fi àmọ́ obìnrin ọ̀gbọ́dọ̀ dọ́mọ fi lọ́kọ. bẹ́ẹ̀ a ti sàlàyé rẹ̀ wáyé àlàyé rẹ̀ nípa àdìyàn fẹsẹ̀ rìn ṣùgbọ́n ìjùmọ̀ ọ wà lórí ìdájọ́ tó mú wa wọlé ìjùmọ̀ ò fẹ́ jà ẹnu àwọn olùmọ̀kò lórí pé òfin tó mú wa yẹn òfin tó ti dànù láti ti mọ̀ pé àlè ìjùmọ̀ fẹ́ jà náà. tó bá tó kò sí tọ́wọ́ àpò alákọ̀ọ́. Yìí tá a mọ̀ sí القدوم. àwọn tó ṣe tọ̀wáfù al-ifada ọ̀làjì kò sì ní ṣe kàfàrà kò sí tọ̀wáfù alqudum àmọ́ sí tọ̀wáfù alhajj èyí tá a máa ṣe ń jọdún sí ọ̀làjì àmọ́ tí o bá ti tọ̀wáfù alqudum kò bá di rẹ̀ jẹ́ torí pé tóbìnrin bá dáa ní ẹkún fẹ́ lọ́wọ́ ṣe hajj tàbí ọ̀ kótó adé mẹ́kà kò sùn bá yọ̀ọ́ dà níyàn pé wọ́n náà mo tún ti kí hajj bọ́ náà níyàn lẹ́ẹ̀kan náà hajj rẹ̀ di qiran torí pé pẹ̀lú òkòtù kò lè ṣe tẹ̀mẹ́tìrì mọ́ so yọ̀ọ́ àìkú mo dà níyàn pé ti kí hajj bọ́ hajj rẹ̀ di qiran so ó ní láti ṣe tọ́wá kòkòdò tí nǹkan oṣù rẹ̀ bá dá títí tó fi dijọ́ kẹjọ tó ń lọ sí mìnà so yọ̀ọ́ wọn lọ sí mìnà tọ́wá kòkòdò ti lọ́nà. tó bá lọ sí mìnà yóò tún bá wọn lọ sára fàájọ kejì látara fa wọn padà wá Muzdalifa láti Muzdalifa wọn wá sí mìnà ẹ ti wá sí mìnà ọ̀nà tẹ̀lé wọn lọ sí Mẹ́kà tí nǹkan hajj sòǹgbà yẹn tawafu alákọ̀ọ́kọ́ tí o ṣe bá já nàbì. ànábì nù àmọ́ àwọn àti àjẹjù ànábì sọ̀rọ̀ àti ọlọ́wọ́n gbà káfẹ́ ju mẹ́rin. tó ẹnì kan ti gbọ́dọ̀ sọ nígbà tá anabi ti ṣe bẹ́ẹ̀ òun náà ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ tọ́mọ àmà ṣe bẹ́ẹ̀ ó lè di kèfèrí. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsí lọ́rọ̀ ọlọ́run gbà fún bẹ́ẹ̀. táwa kèsì o. ìsìnkú ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ààyè ìyàwó tá fẹ́ àti ọ̀rọ̀ pé ah! ànábì sallallahu alaihi wasallam wọ́n gbà tó bí gan. ẹgbẹ́ tó bá gbà tó bí jẹ́nẹ́rálì irú àwọn obìnrin oní ọ̀fẹ́ àwọn ọmọge àwọn ọmọge sòṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn ìyàwó rẹ̀ mẹ́tò pọ̀ tún ẹyọ kan ṣoṣo lọ́jọ́ ọmọge òní tani tani gbogbo ràn lọ́wọ́ ìpèyàn lọ sí islam torí pé ń bẹ́ẹ̀ náà ìyàwó rẹ̀ ń tọ́ fẹ́ gbogbo àwọn èèyàn rẹ̀ sì torí rẹ̀ gba islam. so lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run tún kó tó àyàbí ọ̀gbọ̀dọ̀ fẹ́ àwọn ó ti tó. sòṣùgbọ́n rẹ̀ fẹ́ ju mẹ́rin kan bá fi lè fi mẹ́fà mẹ́rin òkè wá sí pé after select ẹni tó wù wá o ẹni one number two number three number four àwọn yòókù ẹkún lásán ni àwọn ọmọ wọn kọ àwọn náà ní dogun kọ bọ ẹ kò sí tọkàn wọn àwọn ìyá wọn ló kó bá wọn.